tá a bá ní kí a wo ọjọ́ iwájú iṣẹ́ sinimá ní ní òní kí ni èrò tí ṣé ẹ máa bá à ń ṣe dọ́tà ń fadà pẹ̀lú màkàrún àbẹ́ ìnáwó ní lọ́kàn pé tó bá lọ́jọ́ iwájú nígbà kan ń bọ̀ tèmi náà ṣe tó tiẹ̀ wà bẹ́ẹ̀. no actually mo mọ̀ pé everything ma time to ma um, come to an end and all that mo mọ̀ pé of course a lè máa ṣe dọ́tà and daddy this thing kò ń ṣe um, nọ́mbà films tí yàn ṣe kọ́ bí yàn ṣe máa lówó sí hmm. nínú iṣẹ́ yìí a lot of sùúrù èèyàn máa ní láti ní sùúrù èèyàn dẹ̀ máa ní láti wà very truthful to oneself pé èèyàn fẹ́ really really ṣe iṣẹ́ ẹ̀ kó ṣe hmm. pé èèyàn kò bọ́ sí next day. kó lè ní tí ayé mọ̀. most of the times problems máa ní pẹ̀lú àwọn ọkùnrin ni àwọn sọ pé ah ẹ̀yin tẹ́ ṣe theatre ọkùnrin máa ti pọ̀ jù ọ̀ ẹ̀ ní ní time ẹ̀ máa sọ pé ẹ̀ lọ location wọn really understand most mm. of hmm. them come marry pé kí n má fi eh, eh, ẹnu bo ọ̀rọ̀ ìbálẹ̀ ṣe máa sọ hmm. most of them marry pé ìranulẹ̀ kan ṣe káàkiri hmm. but àwa tá à ń ṣiṣẹ́ ìgangan la mọ̀ pé iṣẹ́ gangan là ń ṣe so tó bá jẹ́ pé ẹni tí mò ń fẹ́ ó ń ṣe fíìmù èmi náà dẹ̀ ṣe fíìmù. ẹni máa fi ọ̀tún wẹ ọ̀tún òsì òsì náà wẹ ọ̀tún. so tí n bá sọ pé mo lọ sí location kò ṣe pé mo máa doubt mi pé ibo ló lọ sí tóun náà bá dẹ̀ sọ pé mo lọ location mo mọ ẹni tó ń bá ṣiṣẹ́ mo mọ àwọn tó fẹ́ lọ bá ṣiṣẹ́ so. mo rí mo rí òrùka góòlù ṣé eléyìí <laughs> so kò <laughs> ká má ti retí ìyàwó láìpẹ́ yàgbé. Ah, tẹ bá láìkì nǹkan tẹ rí i. Okay. Come and put a ring on it. Wow. <laughs> àwa ti mú ìkàlẹ̀ ti owó a ti mú ti ọmọ ìgbàgbọ́ tiwa sì ni wípé iná ti mú ti àìkú ti ṣe baálẹ̀ ọ̀rọ̀ Oyinmomo ní ètò ètò náà ni Oyinmomo láti iléeṣẹ́ AK Media Concepts Limited a ti lọ sí àárín gbùngbùn àwọn òṣèré tíátà níbi tí a ti lọ mú arẹwà ńlá wá omidan ni o tí àwọn náà ń ṣe dáadáa nídìí iṣẹ́ sinimá iṣẹ́ tíátà lónìí àwọn náà ni arábìnrin omidan wa Ọmọ́túndé Ṣógúnlẹ̀ ẹ káàbọ̀. ẹ ṣe. a máa rí bí lónìí mo débi tá ọ mo ti débi. gbogbo ẹ máa ń dún máa ń wọ́yìn. a dúpẹ́. ká tó lọ sínú ètò gan-an ta ni Ọmọ́túndé Ṣógúnlẹ̀. well Ọmọ́túndé jẹ́ um, òṣèré tíátà actually tíátà ni mo study ní school láti kékeré ni mo ti fẹ́ máa ṣeré ní um, orí stage and everything okay. mo tún jẹ́ ẹni tó ní um, business by the cell. káràkátà yes so um, shortlet ni mo actually she. Okay. mọ àwọn èèyàn tó bá fẹ́ ṣe party tó bá wá ibi tí wọ́n lè rent láti fi ṣe party for like one two three days ọ̀wọ́ kan fẹ́ lọ wá staycation as bàṣẹ máa ń pè é bí wọ́n kàn fẹ́ kúrò nílé ó hotel you know home away from home something like that. nígbà yẹn lọ́run àbí. yes tàbá wo sì ṣe iṣẹ́ yẹn lè ṣe ń tẹ̀síwájú àbí ah, ẹ ti ya oh, sí nǹkan míì. no ó actually tẹ̀síwájú ẹ mọ̀ pé iṣẹ́ tẹ́tà yìí ò lè jókòó tẹ̀tẹ̀rẹ́ ń pé òun nìkan nìyàn fẹ́ máa ṣe because at times tí wọ́n ní pé èèyàn fúnṣẹ́ ṣé èèyàn máa jókòó tí nígbà tí wọ́n bá pé èèyàn fúnṣẹ́ kí èèyàn tó rówó èèyàn máa ní láti máa ṣe nǹkan míì by the side and that one these days àwọn èèyàn ti ń bring up new ideas fún houses and everything àwọn èèyàn dẹ̀ ní plenty things tó fẹ́ fi ilé ṣe bóyá fún film like I said bóyá fún party or staycation or all like that it could be anything photo shoot you know all those things náà. gbogbo ẹ um, ọ̀nà kún wọ́jà ní ẹbí ṣe tábà eh. wò ó kéèyàn lọ ṣe theatre ní iléèwé kó lọ kọ́ pa ẹ̀ kò tí ì dàbí pé kí ó rí ẹni fi wọn sínú eré àbí kí ó náà kó làmìlaka lé ní lára àwọn tí lára àwọn ọ̀dọ́ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ mm. òní ọmọ tó ní ṣógúnlẹ̀ wa báwo ló ṣe ṣe báwo lè ṣe ìrìnà pàdé ẹ̀. well bí mo ṣe sọ tẹ́lẹ̀ mo study ẹ̀ ní school láti secondary school ni mo ti nífẹ̀ẹ́ um, and all that but kí n má parọ́ nígbà tí mo kọ́kọ́ jáde mo rò pé ma very easy ìpè hmm. since mo ti study it like mo kò máa lọ for and mo kò máa you know abakada àpárọ̀ dẹ̀ máa. sáré máa dé gbòà ó dé gbòà lára. but kò wá easy at hmm, all because. Mm, kò rọrùn hmm. at all because mo rántí gbà yẹn ti máa lọ fún audition from monday to sunday monday to sunday different different reasons ni ìgbà mi máa sọ pé stay back ìgbà mi for another reason different reasons ṣá tó ń gbà tó sú mi ni mo á sọ pé. fún bí ọdún mélòó lélẹ́yìí fi wáyé ńgbà náà. E, ó ń lọ fún ah for a long time hmm, actually ló ń lọ fún ká ṣàṣọ bíi bóyá bíi three years kò ń ṣe pé mo ríṣẹ́ okay. mo ríṣẹ́ film àtọ̀ hmm. but mo really bring nǹkan tí mo fẹ́ bíi kì í ṣe eh, wakapas hmm. one sin àwọn hmm. yẹn ni mo rí sáré pẹgbẹ nínú eré. Hmm. so ngbà tó wá sí mi ni wọ́n sọ pé you know what then dust pálí mi wọ́n á lọ wáṣẹ́ law firm wọ́n á lọ ṣiṣẹ́ ní law firm ibẹ̀ ni mo wà everyday mo ṣiṣẹ́ níbẹ̀ fún two years but at the end of the day ó kọ̀ sí mi lọ́jọ́ kan mo kàn sọ fọ́gà mi pé ah ó dẹ̀ mo fẹ́ padà lọ sí acting and everything pé mo fẹ́ lọ sí film school and all that ọ̀gá mi lè sọ pé ah èyí tó ṣe tẹ́lẹ̀ tí o wà really um, satisfied hmm. kúkú continue iṣẹ́ tó ń ṣe but torí kò lè máa gbówó lè máa gbówó oṣù lọ. but torí nǹkan tó wà lọ́kàn mi nìyẹn nǹkan tí hmm. mo really really fẹ́ ṣe ni mo sọ pé ah, ọlọ́run àdé bá mi fi àlùbáríkà sí àdé dúpẹ́ sí pé. ọlọ́run ti ṣe ah, ó ní ibi tí ọlọ́ngbà ti ṣe àròṣe yẹn ìyẹn ah, pípàlẹ̀ Mr Macaroni hmm. báwo ni ó ṣe ṣẹlẹ̀ gan. actually I lọ sí the same school the same university but kàn ṣe school náà láti pàdé. okay. but àmọ́ pé the same èmi èmi ti graduate kóun tó actually wọlé ẹ mọ̀ pé story gbogbo àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ ni ìwà iná ló mọ̀ iná. so eh, mo um, wá lọ sí um, film school um, Ọdúnfà Kakos Ọdúnfà. Okay yeah òun náà dẹ̀ wà part of those people so ó wá fẹ́ produce first film ẹ̀ ẹni tó dúró fún mi bíi um, mentor nígbà yẹn ó wá cast àwọn méjèèjì pé òun máa ṣe ẹ̀gbọ́n mi èmi máa ṣe àbúrò ẹ̀ but kó tó dìgbà yẹn láti máa ń sọ̀rọ̀ lórí um, Instagram hmm. láti man chat but a ríra face to face but a mọ̀ra like very well so orí setting láti wá pàdé like one on one tí mo ṣe àbúrò tóun ṣe ẹ̀gbọ́n and everything so láti gbà yẹn ni àti máa ń ṣe kíní àti ẹ̀kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú daddy àti daughter àti ṣe different series àti ṣe boyfriend and girlfriend àti ṣe different things actually kí. ní ti um, yorùbá mi ní elédè òyìnbó tí ayé mọ̀ yín mọ̀ lédè báyìí. english náà ni but fíìmù yẹn yorùbá ni fíìmù yẹn tó fẹ́ produce nígbà yẹn yorùbá fíìmù ni um, mo lè rántí orúkọ fíìmù yẹn. ọba ara àbí something. ọba yes yes ọba ara ọba ara ọba ara lórúkọ fíìmù náà then after that la wá bẹ̀rẹ̀ sí máa ṣe skits and everything ti english and everything kí a tó wá bẹ̀rẹ̀ ti dádì àti mọ́túndé. Hmm, ọmọtúndé ni ẹ̀ ń jẹ́ lójú ayé táwọn òbí sọ yín ó ṣe ajẹ́pọ̀ náà lẹ́mú ọnu kí má pààrọ̀ pàápàá ṣe macaroni. kí má pààrọ̀ mo nífẹ̀ẹ́ orúkọ mi like tó bá sọ pé yóò gbé orúkọ ẹ̀ sórí mo nífẹ̀ẹ́ orúkọ mi like orúkọ mo mọ̀ pé yes àwọn ẹlòmíì of course mọ́tìní mọ́tìní mọ́tìní but kò wà very common hmm. like that ọmọtúndé. ọmọtúndé ọmọ olúbo ni mọ́túndé kan. Um, Lagos State but a lot of people kì í fẹ́ believe pé láti Lagos mo ti wá um, Ìkẹjà to be precise abúlé onígbàgbọ́ ọmọlédélédélé. níkẹjà ń bí. yes. ìlú níkẹjà ni mo rò pé gbogbo kẹta dárúkọ balagri àbí kẹta dárúkọ ẹ̀pẹ́ kẹta dárúkọ. tẹ́lẹ̀ mo máa rò pé Ogun State ni mo ti wá but um, dadi mi wá um, sit mi dá pé no wá from Ìkẹjà tẹ́ bá ẹ jẹ́ n describe ẹ̀ fún yín tẹ́ bá tẹ́ bá dé Ìkẹjà ẹ mọ̀ bí Èkó hospital yẹn. okay. Mm-hmm. Èkó hospital rèé ibi kan wà tí wọ́n ta mọ́tò ní bíbá ó ní wóró kan balẹ̀ close ló ń pè bẹ́ẹ̀ ibẹ̀ gan-an tabako oníṣẹ́ láti lò tí a rà bí. yes tó bá ti sún síwájú ó ní church kan Bọ́lá memorial mhm. after that ìlú tí nìyẹn. <laughs> all those sites nílò títí wa ibẹ̀ gan ẹ̀gbọ́n dádì mi gan ni balẹ̀ all those places ṣá according to what. so ọmọ ọmọ ọmọ ọba ní lọ́rọ̀ kan baálẹ̀ mi baálẹ̀ mi ọmọkàlà bí ọba àbẹ̀kọ tábà wò dára arẹwà ńlá ni mo jókòó tì ọgbọ́n lẹ́wà ń dá sí i láàrin pẹ̀lú iṣẹ́ yìí pẹ̀lú ojú tó gún régé tìbú ẹ̀ tó sẹ́ẹ̀tì báwo how do you manage men hmm. advances báwo ṣe ń ṣe. well ẹ̀mẹ̀ pé tí ọba ti ní focus tí o mm. bá ti níbi tó ń lọ yìí ò ní mm. jẹ́ kí àwọn distractions máa pulẹ̀ left and right and all that kò ń ṣe pé mo kì í ní um, distractions and all that but at the end of the day obìnrin ni mí ẹni tí n bá like okay ẹni tí n bá dẹ̀ like okay but mo kì í jẹ́ kí the fact n pé torí mo rẹwà kí wàá máa jẹ́ kí every tom dick and harry kọ́ wa máa mm. mo mọ̀ nǹkan tí mo ṣe. mo rí mo ṣáà rí mo rí òrùka góòlù ṣé eléyìí. <laughs> so <laughs> eh, ká má ti retí ìyàwó láìpẹ́ ah, àbí. àṣì bí mọ́tídé ṣe wá. tó yẹ iye tí ẹ̀rọ arábìnrin wa omidan wa ah, ọmọtúndé ṣógúnlẹ̀ orí ètò ìmọ̀ náà ni àwa ètò ni ìmọ̀ ìmọ̀ wọn ni ètò àgbọn tí mọ́tídé sọ fún yín náà ni pé òun sì òun sì wà bẹ́ẹ̀ o kò tí ì sí pé bí a àbí ṣé kí n bẹ àbí kí n ṣẹ́nu kù. tẹ bá like nǹkan tẹ rí. okay. come and put a ring on it. wow. <laughs> tábà wò dáadáa àjọṣepọ̀ òṣèré tíátà ọkùnrin àti obìnrin tí ó lè padà di ìgbéyàwó ojú rẹ fi wò ṣé nǹkan tí ẹ̀yin lè faramọ́ lọ́jọ́ iwájú ni. actually mo ní problem pẹ̀lú ẹ̀ mo because mo feeling pé iṣẹ́ tí mo ń ṣe iṣẹ́ tí ọkọ mi ń ṣe náà ni so I actually understand iṣẹ́ wa a lot most of the times problems ti máa ní pẹ̀lú àwọn ọkùnrin ni àwọn sọ pé ah ẹ̀yin tẹ́ ṣe tẹ́ta eh, ọkùnrin máa ti pọ̀ jù or ẹ̀ ní time ẹ̀ máa ti pẹ́ lọ location eh, wọn really understand most mm. of them kàn máa rò pé kí n má fi eh, ẹnu bu ọ̀rọ̀ àbí báyìí ṣe máa sọ mm. mo sì máa rò pé ìranulẹ̀ ṣe káàkiri but àwa tá à ń ṣiṣẹ́ ìgangan la mọ̀ pé iṣẹ́ gangan là ń ṣe so tó bá jẹ́ pé ẹni tí mò ń fẹ́ ó ń ṣe fíìmù èmi náà dẹ̀ ṣe fíìmù. ẹ̀jẹ̀ máa fi ọ̀tún wẹ ọ̀tún òsì òsì náà wẹ ọ̀tún. so tí n bá sọ pé mo lọ sí location kò ń ṣe pé wọ́n máa doubt mi pé ibo ló lọ sí tóun náà bá dẹ̀ sọ pé mo lọ location mo mọ ẹni tó ń bá ṣiṣẹ́ mo mọ àwọn tó fẹ́ lọ bá ṣiṣẹ́ so mo ní problem pẹ̀lú actually. so ẹ ti wá ń ṣe dọ́tà dọ́tà dọ́tà and daddy nínú macaroni sọ́tọ́ ọdún mélòó tẹ́ ti jọ wà. láti twenty nineteen yes bẹ̀rẹ̀ láti nu covid period. bàbá ní ká wò ìtẹ́ ti kójọ ń gbà àti ìtẹ́ ṣe ń gbà ìwọ ló fẹ́ ló fẹ́ ló fẹ́ ló fẹ́ ṣe dáadáa jù. àìmọ̀ pé eh, èèyàn kan ni ọlọ́run máa ń send sí ọ láti so this one gangan ló really like put my face out there. ló mú wá ló mú wá àbí mm-hmm. eh, tábà ní ká wò lára ọjọ́ iwájú iṣẹ́ tíátà yìí àbí ká ti sọ báyìí pé lára àwọn tí wọ́n ń jèrè ẹ̀rọ alátagbà lénìí ìyẹn íńtánẹ́ẹ̀tì ẹ̀yin náà wà ń bẹ̀. yes bó ṣe wọn lọ ká ní ìjọ kan akọ̀lélé jí kò sí facebook mọ́ kò sí instagram mọ́ kò sí twitter mọ́ kò sí youtube mọ́ hmm. kí lọ́nà àbáyọ kẹrù kó lè bẹ́ẹ̀ àbáyọ. bẹ́ẹ̀ náà ni mo ṣe sọ wípé èèyàn lè jókòó tẹ̀tẹ̀rẹ̀ lórí iṣẹ́ tẹ́tà ẹ̀ cause at the end of the day um, internet ló actually blow a lot of things these days tí wọn bá produce a film èèyàn máa ní láti fi sórí eh, eh, youtube eh, instagram gbogbo ẹ̀ láti jẹ́ káwọn èèyàn lè lọ wà and everything so tí everything bá scatter tó bá lọ ọlọ́run ah iṣẹ́ tí èèyàn ti ṣe okay you have reached somewhere so èèyàn máa continue pẹ̀lú iṣẹ́ tí ó wà by the side cause ìyẹn ni wọ́n máa fall back to. nǹkan tí ó mú mi mú ìbéèrè wa ni pé láìpẹ́ ni àbí nígbà kan ó ṣẹlẹ̀ sí Twitter kò sẹ́ni tó mọ̀ pé ó tiẹ̀ lè ṣẹlẹ̀ ni ó ṣe wá bẹ́ẹ̀ tá a bá ní kí a wo ọjọ́ iwájú iṣẹ́ sinimá ní ní òní abẹ́gẹ̀t kí ni èrò tí ṣé ẹ máa bá à ń ṣe dọ́tà ń fadà pẹ̀lú macaroni àbẹ́yìn náà ní lọ́kàn pé tó bá lọ́jọ́ wájú nígbà kan ń bọ̀ tèmi náà ṣe tó tiẹ̀ wà bẹ́ẹ̀. no actually mo mọ̀ pé everything ma ní time to ma um, come to an end and all that mo mọ̀ pé of course a lè máa ṣe dọ́tà and daddy this thing. bí a ti ti rí sinimá tí ẹ̀yin náà ti ṣe tàbí fíìmù àgbéléwò tí ó jẹ́ tiyín gangan. yes mo ti produce film kan ṣàǹgbàfọ́ ó wà lórí YouTube um, currently ẹ lọ wò ẹ bá mi you know, ẹ̀yin tèmi lọ bá mi wò and currently mo ń kọ èmi right now tí mo tún fẹ́ produce um, another Yoruba film. Actually, mo really love um, Yoruba epic film. So this one, mo fẹ́ fi gbogbo nǹkan tí mo mọ̀, gbogbo nǹkan tí mo love, gbogbo nǹkan tó jẹ́ Mọ́túndé sínú film yẹn. And mo dẹ̀ ti ṣiṣẹ́ pẹ̀lú other people. Mo ti ṣe series, mo ti ṣe film, proper movies. So kò ń ṣe skit nìkan ni mo ń ṣe. So tí skit bá decide láti pé òun ti end lé ni. Hmm a máa move on pẹ̀lú other things. Hmm. tábà wò nídìí iṣẹ́ yìí kò sí kéèyàn máa ní ọjọ́ kan tí a fẹ́ dàbẹ̀ ni pé bí àgbẹ̀kọ́ ṣẹlẹ̀ tó tìyàn lójú tó ṣẹlẹ̀ sí yín rí ìṣẹ̀lẹ̀ ó tì mí lójú wo ṣẹlẹ̀ sí yín rí. Um, actually mo máa ń rò ó but mi rò pé nǹkan wà tó tì mí lójú but mo ti ní situation whereby tí mo wà very shy mi mo bá ṣe máa sọ ní Yorùbá. ìtìjú náà lójú tó jù tì mí. yeah like mo wà very shy but ìdùnnú it was in a good way ṣá ló wà so <laughs> lọ́jọ́ yẹn ọ̀rẹ́ mi kan wá visit to me. ló wí <laughs> kí ló ṣe lọ́jọ́ náà <laughs> ọ̀rẹ́ mi kan wá visit mi and um, so kò mọ̀nà um, ilé mi láti jáde and all that so àwa drive out sí junction so máa sọ pé tá a bá ti dé junction pé ó máa rí ọ̀kadà tó máa um, direct lọ sí ibìkan so bá a ṣe wá dé junction èmi wá bọ́lẹ̀ nu mọ́tò pé kí n tẹ̀ bá stop ọ̀kadà and all that Ni ọlọ́kadà àbúkí ló bá dẹ̀ bẹ̀rẹ̀ sí pariwo mọ́túndé mọ́túndé mo tiẹ̀ ti wá gbàgbé pé orúkọ mi ni mọ́túndé mo ṣàwọn pé àà ah, ah, ta ló ń pè ta ló ń pè next time ah, ah na you na na you we dey watch for uh, phone na i'm like wow at that point i was mo are very very shy pé ah mọ́túndé mà ti really really lọ like global and everything it was good thing ní ṣáà but ah kind of like. maybe maybe maybe it came from ọlọ́kadà àbí. yes no kò ṣe pé ọlọ pé ó bá di pé wá láti ọlọ́kadà tẹ́lẹ̀ mo ṣe mo are very sure like ah like are you serious like bẹ́ẹ̀ ni pé kí n wọnú ilẹ̀ ilẹ̀ nígbà tí ọlọ́kadà náà pariwo mọ́tídé mọ́tídé mo am like ah ah okay is that serious mm. but it was a good thing actually at the end of the day. bí n bẹ́ẹ̀ kí a máa fi eléyìí kí a máa fi tì lọ díẹ̀díẹ̀ ah, kéèyàn tó kéèyàn tó di ìjọba oníhùn fẹ́ lọ ṣe tíátà nílé ìwé ó máa ní àti àwọn òbí máa kọ sí pé ó ah, ṣe lọ ṣe lọ́ọ̀lù àdúgbò lọ ṣe medicine why theatre kí làwọn obìnrin sọ ń gbà náà. Hmm. <laughs> so <laughs> so lọ́ọ̀ yẹn gangan ni mo ti máa sọ pé mo fẹ́ ṣe tẹ́lẹ̀ so mọ̀mí sí mi gan-an wọ́n ti pẹ̀rẹ̀ àwọn ní ah. <laughs> ìyá ìyá lọ́ọ̀yà and all that up until ó wá gbé competition kan wá sí secondary schools hmm. pé all secondary schools pé kọ́ ṣe drama and everything so director yẹn wá mú mi as mo lọ audition n pé kébì náà jẹ́ one of the um, actors but director wa mú mi bí assistant director wa mú mi customer ó mú mi ni stage ó mú mi ni everything everything gbogbo ẹ ni wọ́n á ṣe together so during that period mo really fall in love gbẹ ni mo change mind mi but during mo ti mọ̀ pé mo sì mi ti ń rí wọn mo á lọ bá dáàdì mi pé ah dáàdì ó dàbí pé mi fẹ́ study law mọ́ ọ wípé theatre ni mo fẹ́ máa ṣe dáàdì mo ní problem dáàdì sọ ah no problem lọ bá ìyẹ́ ẹ̀ but mi mọ́ mo ṣe máa present mo ṣàṣọ fẹ́ gbọ́ mi ẹ̀gbọ́n mi sọ ah, bóyá tó bá ti wọ school tán kó tó ṣẹ̀ṣẹ̀ sọ fún wọn pé o study kìíní mọ́ everything ṣáà lọ ọmọ mi sì mi ṣáà gbé ah, ọmọ yóò sọ̀rọ̀ ọlọ́ ọmọ ọmọ yóò sọ̀rọ̀ ọlọ́ so ọjọ́ kan ṣáà mo ṣáà lọ bá wọn pé ah, mọ́ mi o ẹ wò mí ìfẹ́ study law mọ́ pé tẹ́tà ni mo fẹ́ ṣe ọ̀fà art wọ́n bínú kí ni eh, àwọn tí wọ́n serious kí ni dísọ yóò máa lọ sí school yóò máa sọ cause private school ni mo fẹ́ lọ ń gbà ẹ̀ èèyàn máa lọ sí private school èèyàn máa sanwó iyebíyebíye láti lọ study kínní nǹkan táwọn èèyàn ń study lójú títì kínní rubbish káwọn kúkú mẹ́gbà ta ló ń tà kínní ọ̀ṣà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ bọ́sùn ìṣàsìn pé má wọrí then to for God have it anyway bí mo ṣe wá wọ hundred level mo á lose popsi mi so mọ̀mísì mi lọ́wọ́ need láti continue so ó máa ń bí wọnú every time tó bá ti fẹ́ sanwó <laughs> every time tó bá ti fẹ́ sanwó school máa ń bí wọnú up until first time tí ọ̀kan pè wọ́n lórí fóònù pé ah mo ti là máa ń rí lórí tẹlifíṣàn and that was Jennifer's Diaries nígbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá calm down okay ó ti ó ti ń jọ ó. owó mi ò jóná since then lọ́sẹ̀ṣẹ̀ wá ń believe. wọlé ní ìtí gbogbo ẹ̀ tí wá tó ti lànà láká tó ti gbẹ̀rẹ̀ gẹ́gẹ́. ìyá mọ́tídé ìyá mọ́tídé. wow she's now happy. àlejò wa pàtàkì tí wọ́n ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa ní àti pàtàkì tí ń bá ètò yìí bọ̀ àwọn náà ni Ọmọ́túndé Ṣógúnlẹ̀ gbajúgbajà òṣèré tíátà ni wọ́n tí àwọn náà ń ṣe dáadáa. Oh, yeah. Lights King, Mutuwale, Mutudebe. Now see I got Oyi Momo, baby. Every early Momo, she wanna give it to me. Woman Kofa Koba Koba. Right, baby. I just wanna let you know I put it on reverse. Obeko Oyi Momo on your TV. I make you scream, yeah. I say you happy, yeah. And this is what I'm trying to do. I make you know this Oyi Momo, early Momo. I give it to you, baby. Call me your mama or your dada, baby. Cause I'm gonna be too for you. What's up? I'm too cool for you. In time. gbogbo ayé ni wọ́n fẹ́ dàbí Ọmọ́túndé Ṣógúnlẹ̀ ìmọ̀ olè ní fún àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ dàbí tí. Um, <clears throat> ẹni tó bá fẹ́ ṣe iṣẹ́ yìí ó máa ní láti wà very patient. ìyẹn sùúrù bàbá ìwà. yes sùúrù uh, other day tí wọ́n invite me sí school mi n pé kí wá bá àwọn new theatre art students okay. sọ̀rọ̀ nǹkan tí mo dẹ̀ sọ fún wọn rè a lot of people máa rò pé wọ́n sábà ti sẹ́ńkọ́ àwọn ti fẹ́ ṣe wọ́n sábà ti ṣe fíìmù kan ní pé wọ́n máa kọ̀ blow everybody kọ́ máa rí pé owó. blow talent tí gbogbo ayé mọ̀. ní pé owó máa máa wọlé o ẹ báwo mo ṣe máa sọ kò ń ṣe nọ́mbà fíìmù tí yàn ṣe kọ́ ni bí yàn ṣe máa lówó sí hmm. nínú iṣẹ́ yìí a lot of sùúrù èèyàn máa ní láti ní sùúrù èèyàn dẹ̀ máa ní láti wà very truthful to oneself pé èèyàn fẹ́ really really ṣe iṣẹ́ yìí kò ń hmm. ṣe pé èèyàn kò bọ́ sí next day kó lè rìn tí ayé mọ̀ ẹ wọ́n ní yìnyín kí a lè ṣe míì láti lè ṣe AK Media Concepts Limited wọ́n ti di pé kí àfẹ́lẹ́ yìí àfi kí pé ẹ ṣeun tí ẹ wá o. ẹ ṣé o mo dúpẹ́ o iléeṣẹ́ yóò ní jóná o àmì o mo dúpẹ́. oníyan ṣe ọlọ́kàá ṣe ẹ̀yìn tí ẹ bá fi ìfẹ́ jẹ́ náà ẹ mọ̀ kú àìbínú láti iléeṣẹ́ AK Media Concepts Limited níbi tí a ti ń ṣe ètò oyin mọ́mọ́ àní ẹ̀kọ́ àdúrótì tiwa ní ọjọ́ gbogbo adéwòmú kazeem ní orúkọ tèmi ọmọọba ní sàárẹ̀ olú ó dàbọ̀.